Kaftan television yorùbá channel one three two gbogbo ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ látagogo mẹ́rin àbọ̀ ọ̀rọ̀ ajáde àṣẹ àtẹ̀lé ọ̀rẹ́ wá gba tú sílẹ̀ ọ̀rẹ́ wá gba tú sílẹ̀ gbogbo ogun ọjọ́ pípẹ́ lọ́wọ́ ogun ayé lolúwa ṣẹ́gun wọn wákàtí ọ̀rọ̀ àṣẹ pẹ̀lú bàbá ọ̀rọ̀ àṣẹ bàbá ọ̀rọ̀. olúwa wa orúkọ rẹ ti níyì tó ní gbogbo àgbà ńlá ayé ọ̀run òun ayé ọkún fún ògo rẹ torí ti olúwa nílẹ̀ ayé àti ẹ̀kúnnú rẹ̀ ó ti gbé ìsànkalẹ̀ sórí ìṣàn omi ta ni yóò gorí òkè olúwa lọ tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tàbí búra ìtàn ni yóò rí ìbùkún gbà ní ọwọ́ ọlọ́run ìgbàlà rẹ̀ àwa èmi àtiwọ́ ní ìran tí ń ṣe àfẹ́rí rẹ̀ tí ń ṣe àfẹ́rí rẹ̀ ọlọ́run Jákọ́bù ẹ wá gbé orí yín sókè gbogbo ẹnu ọ̀nà kí a sì gbé yín sókè gbogbo ilẹ̀kùn ayérayé kí ọba ògo kó wọlé wá ta ni ọba ògo náà olúwa tó le tó pọ̀ nípá àti agbára òun náà ni ọba ògo láé àti láéláé àmín ẹ dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ní gbogbo ibi tí ẹ wà tí ọwọ́jà iléeṣẹ́ Kaftan television tí ó ń dé ní sáà tá a wà yìí pàápàá jùlọ lórí ètò yìí níbi tí ẹ ti máa ń gba ẹ̀mí tí agbára ọ̀run ti máa ń sọ̀kalẹ̀ tí ọ̀rọ̀ àṣẹ ti máa ń sọ̀kalẹ̀ ọ̀rọ̀ àṣẹ ọ̀rọ̀ àṣẹ wákàtí ọ̀rọ̀ àṣẹ pẹ̀lú bàbá ọ̀rọ̀ àṣẹ bàbá wa ìránṣẹ́ ọlọ́run alààyè ni tí ọlọ́run lò lọ́wọ́lọ́wọ́ tí yóò sì máa lò lọ Israel evangelist Israel olúwa ṣeun Akínwándé bàbá wa ti wà nílé agbára pẹ̀lú wa lónìí ẹ má wá gbàgbé ẹ má da wọ ẹ má da gbọ́ ẹ má da orí ọ̀fẹ́ yìí ẹ má da jẹ ẹ̀pin yíká káàkiri pé ọ̀rọ̀ àṣẹ ó tún ti balẹ̀ gbòdè sí orí ètò lọ́jọ́ tòní Yétúndé Adéyẹmọ lórúkọ tèmi máa pe bàbá wa wá gbóhùn sókè láti bẹ̀rẹ̀ sí ní máa bá wa ṣiṣẹ́ ìránṣẹ́ báyìí báyìí báyìí bàbá wa àti Yétúndé àdúrà mo bá wọlé lọ́sọ̀ọ́ yìí àdúrà mi fún yé mi wípé àmì tí ayé ti fi sí yín lára tí yóò jẹ́ kí ẹ rí àmì rere mo lo ẹ̀jẹ̀ ọdún àgùntàn lọ́sọ̀ọ́ ẹ̀jẹ̀ Jésù kó parẹ́ náà. àmì Jésù jésù. ẹ mo gbàdúrà fún iléeṣẹ́ Kaftan TV mm, lórúkọ jésù iléeṣẹ́ yìí ò jóná. àmín jésù. òkè òkè ní iléeṣẹ́ yìí máa lọ. Mm, bẹ́ẹ̀ni. àìlè ìdí àṣẹ lọ́sàn yìí. ọkọ jésù. gbogbo àwọn tó ń wá kí iléeṣẹ́ yìí kó wálẹ̀. lórúkọ jésù ọlọ́run máa fi wọ́n ṣẹ̀sín. àmín jésù. bẹ́ẹ̀ ló ṣe máa. àmín. wọ́n ti di àṣẹ o. àmín. jésù olúwa wa. àmín. gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lé. ọkọ jésù. mo gbàdúrà fún yín lọ́sàn-án yìí. Mm kí ni ayé ti fi sí yín lára. olúwa o. àmì wo ló ń bẹ lára yín. mo bẹ jésù lọ́sàn yìí ẹ̀jẹ̀ jésù ó yá kó parẹ́. àmì jésù. mo sọ nípa agbára àgbélébù ńlá sí. agbára àgbélébù. mo sọ ohun tó ṣẹlẹ̀ ní orí igi àgbélébù. ọ̀rọ̀ méje tí jésù sọ lórí igi àgbélébù. Hmm. ohun tó ṣẹlẹ̀ lórí igi àgbélébù bí jésù ṣe lọ sínú sínú ibojì àwọn iṣẹ́ tó lọ ṣe nínú ibojì mo sọ nípa pé ibìkan ní gọ́gọ́tà ó lọ sí gọ́gọ́tà ó lọ tú àwọn àyànmọ́ tó ti hmm, kú ó lọ ṣiṣẹ́ ìràpadà níbẹ̀ ẹ̀ṣẹ̀ jáde lọ́sọ̀ yìí ah! èmi ò mọ ìgbà àbí ohun tí ayé lò tó fi dáwọ́lé àyànmọ́ ayé rẹ̀ oh! bí Jésù ṣe ti lọ sínú ipò òkú ó sínú ikú ó gba agbára lọ́wọ́ ikú ó ní kọ́kọ́ ní ikú kọ́kọ́ rẹ̀ ní ìsà òkú agbára rẹ̀ gbà eh. ó gbà oh. tó bá ti rí bẹ́ẹ̀ àmì tí ayé fi sí alára tí ò jẹ́ kó jẹ́ ohun tó yẹ kó jẹ́ ìwọ ìyá àti bàbá tó wò mí ẹ̀ hmm. tó o bá ti ṣàmì ẹ̀jẹ̀ Jésù máa pa ẹ̀. àmì Jésù. èyí túmọ̀ sí wípé iṣẹ́ tí Jésù ṣe lórí igi àgbélébù hmm. ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ wọ́n sọ fáwọn èèyàn lásìkò ìgbò ní pé lẹ́nìí a máa sọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀ ó ní ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ẹ̀gẹ̀dáríàbà ẹ̀gbọ́ láìsí ìtàjẹ̀sílẹ̀ hmm. kò sí ìdáríjì. Hmm láìsí ìtàjẹ̀sílẹ̀ kò sí ìyẹn ó wà nínú April nine twenty two mọ̀mọ́ àwọn nǹkan tí ẹ̀jẹ̀ yìí ṣe òun ni mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́sọ̀ọ́ yìí hmm. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi mo fẹ́ kí o pé gbogbo àwọn èèyàn kò jókòó nítorí pé iṣẹ́ ìyanu máa ṣẹlẹ̀ lónìí o. àmín jésù. lára ohun tí jésù wáyé wá ṣe láì jẹ́ pé jésù kú. Ah! mo sọ fún wọn last week pé àwọn èèyàn kò ní sí ìrètí fún wọn mọ́ nígbà tí jésù mm. tó jọ̀wọ́ ẹlẹ́tọ̀ mm. tó ní lọ́wọ́ rẹ ni mo fi ẹ̀mí mi lé the last word tó sọ yẹn o gbà tó jọ owó ẹ̀tọ́ báyìí bíbélì ní pé àwọn òkú tó ti kú tó ti wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní káàkiri èyí túmọ̀ sí mm. wípé láìsí ikú jésù kò sí ìrètí àjínde mọ́ kò sí ìrètí àjínde mm. mm. láìsí ikú Jésù mm. so lára nǹkan tí Jésù ṣe náà nìyẹn ní pé àwọn nǹkan tí ikú ẹ̀ tó ṣe nìyẹn náà lára nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí Jésù kú òun mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́sọ̀ọ́ last week wọ́n ti sọ nípa agbára àjínde agbára àjínde now lẹ́yìn mo fẹ́ sọ nípa ẹ̀jẹ̀. ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn hmm. ohun tí ẹ̀jẹ̀ yẹn ṣe number one ó ṣe ó ṣe iṣẹ́ ìdáríjì. iṣẹ́ ìdáríjì. bẹ́ẹ̀ni ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀ wa iṣẹ́ tó ṣe nìyẹn ẹ gbọ́ ó ní ẹlẹ́ṣẹ̀ kan kò lè rí ojú olúwa. bẹ́ẹ̀ni ohun tó fún wa ní access láti rí ọlọ́run òun ni ẹ̀jẹ̀ hmm. nítorí pé nígbà tí jésù ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ hmm. òun ló wá fún wa ní access hmm. láti lè possess nǹkan tó jẹ́ ohun ẹ̀ní wa ẹgbọ́ àṣẹ olúwa jésù gbogbo agbára tó ti di inú ilé mú gbogbo agbára tí ò jẹ́ kó orí tí ò jẹ́ kó rọ́nà lọ tó o bá ti ṣàbẹ̀wò tó o nílò ìdáríjì o ẹ̀jẹ̀. fọhùn hmm. o ti ráyè láti ní access hmm. mo gbàdúrà fún ẹ kí ilé òní tó ṣe ló sọ gbogbo agbára tó dá ayé rẹ ló sọ lórúkọ Jésù lórúkọ Jésù àní Jésù láìsí ìdáríjì hmm. kò sí àánú láìsí ìdáríjì kò sí àánú ìdáríjì ló mú àánú wa, ó ní àánú fọhùn fọhùn lọ. ìdáríjì ló mú àánú wá. ìdáríjì ló mú àánú wá. olùsọ nínú ìwé Hebrew nine twenty two kí ni mm. nǹkan tó sọ ń bẹ̀. Hebrew nine twenty ó ní ó sì fẹ́ rẹ̀ jẹ́ ohun gbogbo ni a fi ẹ̀jẹ̀ wẹ̀ ohun gbogbo mm. ni a kò sí nǹkan gbogbo ẹni tá a bí láti inú ẹ̀dá ènìyàn wá mm. ló jẹ́ ẹlẹ́ṣẹ̀ ó nílò láti fi ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ olóògùtàn láti wẹ̀ ẹ́ ẹni tí a ò bá wẹ̀ nù kò rí ìdáríjì kò ráàánú kò rí ẹjọ́ ọba náà rí ìdáríjì kò rí àánú gbà mo bẹ Jésù lọ sọ lórúkọ Jésù àánú tó kọjá ìrànwọ́ àánú tó kọjá àánú lórúkọ Jésù tó bá ti sàmì lọ́sọ̀ ẹ̀ ó yẹ kó orin gbà àmì Jésù àdàbàjọ́ orin yẹn sọ ó ní ẹ̀jẹ̀ tó ń ju ẹ̀jẹ̀ lọ kó wá tú mi sílẹ̀ ẹ̀jẹ̀ tó ṣàn ní Calvary kó wá tú mi sílẹ̀ ẹ̀jẹ̀ ní ẹ̀jẹ̀ jẹ́ jésù ló ń ṣiṣẹ́ ìtúsílẹ̀ mo ṣì ń bọ̀ ń bẹ̀ hmm. ẹ̀jẹ̀ jésù ló ń ṣiṣẹ́ ìdáríjì ẹ̀jẹ̀ jésù ló ń hmm. ṣiṣẹ́ ìwẹ̀nùmọ́ hmm. ẹ̀jẹ̀ jésù ló ń ṣiṣẹ́ ìṣẹ́gun ẹ̀jẹ̀ tó ṣàn lórí káfárì ó ní iṣẹ́ iyebíye tó ṣe ó ní iṣẹ́ iyebíye tó ṣe nínú ayé ènìyàn mo bẹ̀ jésù lọ́sọ̀ yìí kí lohun tó ń fọhùn ṣàjẹ̀bi ó jẹ̀bi ó jẹ̀bi tó o bá ti ṣàbí ẹ̀jẹ̀ Jésù kó pa rẹ̀. àmì Jésù. ẹ̀san ó mm. àwọn bàbá ló jẹ àjàrà bẹ́ẹ̀ ni àwọn ọmọ ní eyín wọn ẹ̀san ni láìsí ìdáríjì kò sí ìwẹ̀nùmọ́ láìsí ìwẹ̀nùmọ́ kò sí àánú mo bẹ jésù lọ́sàn yìí. lórúkọ jésù. ohun tó ń pariwo ẹ sọ lórí ayé rẹ ẹ̀ṣẹ̀ tó ń wúwo àti yìí tí ò mọ̀rọ̀ tó wà di ogun sí ayé rẹ tó wá ti ṣàmì lọ́sàn yìí. lórúkọ jésù. ẹ̀jẹ̀ jésù ó yẹ kó pa rẹ dẹ. àmì jésù. iṣẹ́ tí ẹ̀jẹ̀ yẹn ṣe ó ní agbára gan-an hmm. ó ṣiṣẹ́ ìdáríjì hmm. ó ní èmi yóò ṣàánú fún àwọn tẹ́lẹ̀ yóò ṣàánú fún àwọn tó ṣàánú fún ni àwọn tó dáríjì. àwọn tó ṣàánú eh, fún ni àwọn tó dáríjì. àwọn tó ṣe ìwẹ̀nùmọ́ tó ṣe ìwẹ̀nùmọ́ fún. tó fi ẹ̀jẹ̀ tó fi ṣe ìwẹ̀nùmọ́ fún. àwọn tó rí ìdá. mo bẹ jésù lọ. lórúkọ jésù. bó bá ti gbà tó bá ti ṣàmì. lórúkọ jésù. mi ò fẹ́ mọ ìrìn àjò tó ti rìn bó ṣe burú tó àṣẹ ni mo pa hmm. ẹ̀jẹ̀ jésù kó wẹ̀ ẹ́ mọ́. àmì jésù. ẹ bá ń parí ẹ káwọn èèyàn lè tó sọ ọmọ ẹ̀jẹ̀. gbogbo ó ní ó sì fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo ni a fi ẹ̀jẹ̀ wẹ̀ gẹ́gẹ́ bí òfin. ó ti dòfin o. bẹ́ẹ̀ ni ó wá ní àti láìsí ìtàjẹ̀sílẹ̀. láìsí ìtàjẹ̀sílẹ̀. kò sí ìdáríjì. kò sí hmm. eléyìí ò ṣe ẹ̀jẹ̀ ewúrẹ́ mọ́. iṣẹ́ ìjàgùtàn. nínú Old Testament. Mm nígbà yẹn àwọn wòlíì wọ́n máa fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí wọn lẹ́sẹ̀ hmm. wọ́n wá gbé ẹbọ olúkàlùkù á ẹbọ ẹ̀ àwọn ló máa gbé lọ sí ibi mímọ́ jù lórí ọ́tà nígbà yẹn hmm. tọ́pọ̀ tí wọ́n á débẹ̀ ìdí tó ṣe máa fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí wọn lẹ́sẹ̀ ni wí. hours tó ti wà ń tí ò jáde wọ́n ti wọ́pọ̀ ti kú nìyẹn wọ́n wá fi ṣé nìyẹn wọ́n fi mú jáde hmm. nítorí wípé ah wòlíì àwọn yẹn ló máa gbé lọ sí orí pẹpẹ wọn gbé lọ sórí pẹpẹ wọn á so ṣéènì mọ́ nítorí pé òun nìkan ló ní access láti lọ tọrọ ìdáríjì fún àwọn èèyàn hmm. nígbà yẹn ṣùgbọ́n nígbà tí Jésù kú tó sọ pé ó parí ó ti sọ pé bíbélì sọ pé aṣọ ìlẹ́kẹ̀ ó ṣe kí ni ó fà yá ó wá fún wa ní access everybody wá ní sílẹ̀ tó ti tánà báyìí ẹ̀jẹ̀ wa bẹ̀rẹ̀ sí ṣe ìràpadà everybody wá ní àṣẹ olúkálùkù ní àṣẹ sí láti pe Jésù fúnra rẹ̀ ẹ̀gbọ́n ọmọ àṣẹ lẹ́nu lórúkọ Jésù gbogbo ohun tó ń pa ara mọ́ ẹ nínú lórúkọ Jésù gbogbo ohun tó ń sunkún ìdájọ́ orí ayé rẹ̀ tí ò jẹ́ kó wọ́n lè béèrè kó wọ́n lè rí gbà tó o bá ti ṣàmì lórúkọ Jésù ẹ̀jẹ̀ lórúkọ. ìtẹ̀jẹ̀sílẹ̀ kò sí ìdáríjì hmm. láìsí ìtẹ̀jẹ̀sílẹ̀ kò ṣe kí ni kò sí ìdáríjì ẹ̀jẹ̀ Jésù ni ẹ̀jẹ̀ tó gbé ẹ̀ṣẹ̀ wa mọ́ òun ló ń fọhùn fún àánú hmm. ní wọ́n ní lọ́dọ̀ bàbá lọ́dọ̀ lápàtú ọlọ́run pé àánú bá mi ṣàánú fún wọn bàbá ṣàánú fún wọn ó sọ fún ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́kẹta ó ní bàbá dáríjì wọn nítorí pé wọn ṣe kí wọn ẹ̀jẹ̀ yẹn ló ṣe iṣẹ́ ìràpadà hmm. láìsí ìtẹ̀jẹ̀sílẹ̀ kò sí ìdáríjì hmm. ẹ gbọ́ hmm. ohun tó ń lè máa ṣe tó ti jẹ́ ọ̀nà ẹ̀ṣẹ̀ o nílò láti ronú tó o bá ti lè fi ẹnu rẹ tó fi jẹ́wọ́ ṣe ìjẹ́wọ́ pé Jésù ni Olúwa àti Olùgbàlà ohun gbogbo tí mò ń ṣe tí ò tọ́ mo pinnu láti padà láti gbàgbọ́ àánú máa fọhùn àánú máa ṣe kí ni. àfọhùn. sọ kí ni wọ́n sọ ẹ̀jẹ̀ Jésù ó ń ìfẹnumọ́ wa kúrò nínú ẹ̀jẹ̀ nínú ẹ̀ṣẹ̀ nínú ẹ̀ṣẹ̀ hmm. so gbogbo ẹni kó ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ tó ń ta ti lè dá ó ṣe ìdáríjì nínú ìwé Luke twenty two verse twenty torí àkókò ẹ nílò láti kà májẹ̀mú ẹ̀jẹ̀ tuntun ó bà májẹ̀mú àtijọ́ jẹ́. májẹ̀mú ẹ̀jẹ̀ tuntun. èyí ni wípé torí àkókò tábà ṣe inú ìwé Luke twenty two verse twenty ó ní nígbà tí àkókò náà súnmọ́lẹ̀ mm. ó wá fún wọn ó fún wọn ní oúnjẹ àlè olúwa wọ́n ní eléyìí ni ẹ̀jẹ̀ omi tó ní fún wọn ó ní eléyìí ni ẹ̀jẹ̀ ó ní májẹ̀mú tí ò bá sí ẹ̀jẹ̀ hmm. májẹ̀mú àtijọ́ ni àbá ṣe máa ọpẹ́rẹ́tì nù ẹ̀ òun hmm. ni mo sọ lẹ́ẹ̀kan yín pé nínú májẹ̀mú àtijọ́ yẹn òun ni wípé wọ́n máa so ṣẹ́kẹ́ṣẹkẹ̀ mọ́ wòlíì lẹ́sẹ̀ á wá lọ láti lọ gbé ẹbọ tí ò bá wá sí pé májẹ̀mú májẹ̀mú titun yẹn hmm. òun ni aago yẹn táwọn ètò fún wọn mu tí wọ́n lọ ó wá ta ẹ̀jẹ̀ òun ni ti ẹ̀jẹ̀ wọ́n ní èyí ni ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun sọ ni pé láì sí ìtàjẹ̀ yẹn sílẹ̀ májẹ̀mú àtijọ́ ò ní bàjẹ́ mo bẹ jésù lọ́sọ̀ yìí lórúkọ jésù májẹ̀mú wo ló ń fọmọ ọdún lórí ayé rẹ̀ májẹ̀mú wo ló ń ṣiṣẹ́ ọdún lórí ayé rẹ̀ àwọn májẹ̀mú kan wá sí àwọn bàbá náà bàbá wa ti dá ń ṣiṣẹ́ lórúkọ jésù owó sọlẹ̀ kan wípé àwọn bàbá ló jẹ́ àjàrà ẹ àwọn ọmọlé ń kọ́ òun ni wípé àwọn bàbá ok nígbà kan mo kàwé kan wọ́n ní alákẹ́ àkàlà oríṣiríṣi àwọn míì wọ́n bínú wọlé kọ́ tó wọlé wọ́n dẹ̀ dégùn hmm. ègún wá ṣiṣẹ́ hmm. lórí àwọn ìgbẹ́gùn yẹn ti wá di ègún ìrandíran kí ló lè pa rẹ̀ òun yẹn jẹ̀ ọ̀dọ́ àgùntàn hmm. mo lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù àmì jésù. òun la fi sọ ẹ pé a fi májẹ̀mú ba májẹ̀mú jẹ́. a fi májẹ̀mú ba májẹ̀mú jẹ́. láìsí ìtẹ̀jẹ̀ sílẹ̀ májẹ̀mú àtijọ́ ò lè bàjẹ́. ẹ jẹ́ ọdún àgùntàn òun ni májẹ̀mú tuntun hmm. tó ba májẹ̀mú àtijọ́ jẹ́. Hmm ẹ̀dá tó ń tó wọn lọ́sẹ̀ májẹ̀mú olóńfọ̀n òdì lórí ayé rẹ mo bí ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ Jésù ó yà kó pa. àmín Jésù. nítorí àkókò àti ètò kí ni ohun tó tún ṣiṣẹ́ nínú ẹ̀jẹ̀ yìí kí ló wà nínú ẹ̀jẹ̀ yìí tó ṣiṣẹ́ òun ni pé ẹ̀jẹ̀ yìí ṣiṣẹ́ ìṣẹ́gun ó ṣiṣẹ́ ìṣẹ́gun nínú Revelation twelve eleven. Revelation twelve eleven ó ní wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn. ó ti dá bẹ́ẹ̀ yóò ti dá wọ́n ṣẹ́gun. tuntun nígbà tí Fáráò tó ń tírẹ́tìnì àwọn ọmọ Ísírẹ́lì Ọlọ́run mọ̀ pé láìsí ìtàjẹ̀sílẹ̀ kò lè sí ìṣẹ́gun hmm. láìsí ìtàjẹ̀sílẹ̀ kò lè sí ìṣẹ́gun Ọlọ́run wá sọ fún àwọn ọmọ Ísírẹ́lì ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé akyi ìgbà yẹn ni ángẹ́lì yẹn ló ṣiṣẹ́ ángẹ́lì yẹn náà ló ṣiṣẹ́ sódòmù àti gòmórà òun ló pa bẹ́ẹ̀ o ángẹ́lì yẹn náà ló lọ́rọ̀ rọ̀ ó wá ní pé yes ó wá nígbà tí ángẹ́lì apanirun ni tó bá sì rí ẹ̀jẹ̀ náà yóò rí wọn kọjá gbogbo ilé tí ángẹ́lì apanirun tó bá ti rí ẹ̀jẹ̀ ó bá ṣe kí ni ó b lórúkọ Jésù gbogbo ọwọ́ òṣì gbogbo ọwọ́ ìyà gbogbo ọwọ́ ọ̀tá lórí ayé rẹ tó o bá ti ṣàmì ẹ̀jẹ̀ Jésù kò bá rẹ dẹ. àmì Jésù ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn nínú májẹ̀mú láíláí yẹn nígbà tó wá dé májẹ̀mú tuntun olúwa sọ yìí pé tó bá sì rí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn wọ́n ní nípasẹ̀ aṣọ. àṣẹ jáde ẹgbọ́ ẹwà jẹ́ kí èèyàn kan tọ̀ ìmọ̀ o hmm. èèyàn kan wà ní ẹ màálù ẹ kíní kò kó sí ẹ lọ ra pẹ́pẹ́yẹ kò sí hmm. kò sí ẹ̀jẹ̀ tó ṣẹ́gun mọ́ hmm. ẹ̀jẹ̀ Jésù ni òun ló fi sọ́ńgbà yẹ òun t ẹ̀jẹ̀ òdo àgùntàn aṣẹ́gun dragoni mm. nípa mm. ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ Jésù jẹ́ ẹ̀jẹ̀ tó ṣe iyebíye lọ́pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ ó ní tó bá sì rí ẹ̀jẹ̀ náà mm. yóò rí wa àkọsílẹ̀ ẹbí ní sátani ti kọ lórí arábìnrin tó ń wọ̀ mí àkọsílẹ̀ ẹbí ní sátani kọ lórí arákùnrin àkọsílẹ̀ ẹbí ló wà lórí ẹbí tó ní pé òun ò ní jẹun wọn ló ní pé jìnnà. Lórúkọ Jésù. Àwọn ohun táwọlé àyànwó ayé. Lórúkọ Jésù. Ẹgbẹ́ ní àìmọ́yàwó ìrírí ayé ti pa kòkòkòkò. Wọ́n pa tú ẹ sílẹ̀. àmì jésù. èèyàn kọ́kọ́ pariwo ẹ̀jẹ̀ jẹ́. ẹ̀jẹ̀ jésù. torí kí oní tó bá rí ẹ̀jẹ̀ náà hmm. yóò ṣe kí yóò rí wọn kọjá. ẹ̀jẹ̀ jésù ó ṣiṣẹ́ iyebíye nínú ayé ènìyàn ó ṣiṣẹ́ iyebíye nínú ẹbí ènìyàn ó ṣiṣẹ́ iyebíye téèyàn bá that's why téèyàn bá ti lọ tó bá ti kọ I cover myself with the blood of Jesus tó bá ti pè ó jẹ́ ẹ̀jẹ̀ tí ó ń ṣiṣẹ́ ààbò hmm. ó ní tó bá sì rí ẹ̀jẹ̀ náà ó máa ṣe kí ni àárẹ̀ kọjá ìyẹn ní bẹ́ẹ̀. wàhálà nínú wàhálà nínú ìṣòro nínú àìsàn nínú hmm. ìdojúkọ mi ò tó ń dojúkọ báyìí mi ò mọ tó ń là kọjá ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ báyìí gbọ́dọ̀ tó sọ ni ó ní aṣẹ́gun nípa àti ẹ̀rí ẹni ó máa ń fún yàn ní testimony ó máa ń fún yàn ní ẹ̀rí nígbà táyé sọ pé ó tọ́. ee olúwa gbéràn lọ́wọ́ dìde. nígbà tó bá dàbí pé kò sí ọ̀nà hmm. nígbà tó bá dàbí pé ẹgbọ́n gbọ́n tó ṣẹlẹ̀ nínú Old Testament yẹn mm. ìrètí àwọn ọmọ Israẹli ti pé wọ́n ti bìlífù pé ilẹ̀ Íjíbítì làwọn máa kú sí ṣùgbọ́n ṣẹ́gun wọn nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn wọn kò sì fẹ́ràn ẹ̀rí wọn nì títí dé ikú bọ́ọ̀lù kan nínú kó ṣe gbàdéjì yẹn ṣe wà báwo ló ṣe máa èèyàn kọ́ sọ nǹkan òun ẹni pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí màá ní kàdàbà sàkàdìà ẹ gbọ́ gbogbo àmì ayé lára rẹ ẹlòmíì wọ́n ti fi àmì sí lára mo gbọ́ tẹsímọ́jì ọmọbìnrin kan nígbà tó ti bí láti kékeré ní ìyálé ìyá ẹ̀ wọ́n ti fi àmì kékeré sí lára àmì ti wà lára ẹ̀ hmm. nígbà tó wá dàgbà tó yẹ kó lọ́kọ̀ ọkọ̀ kìíní ó dẹ̀ ní èèyàn gidi ẹni yẹn ṣiṣẹ́ dé fẹ́ ọ mi ni ẹ pé ah, òun ti ń kọ́ bọ́kọ̀ ṣe dọ̀bálẹ̀ kó kí bó ṣe wojú ìyàwó. ee lọ́la mi. ó bá lóun ò ṣe mọ́ àmì ní àmì àmì ní àmì àmì ọ̀tá àmì ayé ti wà lára ẹ̀ wọ́n tún lọ tún padà ó tún fẹ́ ẹnìkejì ẹnìkejì tún jẹ́ báńkà. lágbo òun ò ṣe mọ́ àmì ní ẹgbọ́n olúwa lórí àṣẹ lórúkọ Jésù àìní táwọn ìwà láàyè kò lè rí kò lè rí àánú kò lè rí olùrànwọ́ tó bá kú díẹ̀ kó ṣàánú fún báyìí ìkọ̀kọ̀ á ṣẹlẹ̀ àmì ní ẹgbọ́n olúwa àmì wo ló ń bẹ lára rẹ̀ àmì wo ni ayé ti fi sí ayé rẹ̀ bá ti ṣàmì ẹ̀jẹ̀ jésù kó pààrẹ̀ dẹ̀. àmì jésù. iṣẹ́ tẹ́jẹ̀ jésù ń ṣe nìyẹn hmm. iṣẹ́ tiẹ̀ àìmọye àwọn èèyàn láyé ti fà mí sí lára hmm. àmì ayé hmm. ẹ̀jẹ̀ jésù ló lè wẹ̀ dànù òun ló ṣe sọ ní kí ló lè wẹ̀ ṣẹ́ nínú gbẹlẹ ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ iṣẹ́ tí ẹ̀jẹ̀ Jésù ṣe ó pọ̀ gan-an nítorí àkókò wa ẹ̀jẹ̀ Jésù ó fún wa ní ìdániláre nínú ìwé bí a sì ìwé Rome three twenty four ó ní a ti dá wa láre a ti rà wá padà hmm. nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn iṣẹ́ hmm. tí ẹ̀jẹ̀ Jésù ṣe nìyẹn ó fún wa ní ìdániláre a ti dá a ti dá mi láre a ti ṣẹ́gun fún mi ẹ̀rí ìlọ̀kùn mi kù mo ti lu sátà ẹ̀jẹ̀ Jésù ó máa ń dáyọ̀ láre why ẹ̀jẹ̀ Jésù ó ń ṣe àwọn pàtàkì nínú ayé ènìyàn mo bẹ Jésù lọ́sọ̀ yẹn níbi tí Sátánì ti dá ẹ lẹ́jọ́ níbi tó ti dá ẹ lábí tó bá ti ṣàmì lọ́sọ̀ yẹn ẹ̀jẹ̀ Jésù máa dá ẹ lábí. àmì Jésù. láti rándọ̀pù ẹ̀ hmm. Sátánì ó lọ bá Ọlọ́run ó dẹ̀ sọ fún Ọlọ́run pé wo Jóòbù tó ń gbé tó ń gbé nítorí pé ó fi gbogbo nǹkan dá lọ́lá ni jẹ́ kẹ́mi tẹ̀sí ẹ̀ jẹ́ kí èmi tẹ̀sẹ̀ wá rí bó máa fọ́ mo bẹ jésù ìṣòro tó máa kọjá agbára rẹ ogun tó máa kọjá agbára rẹ tó bá ti ṣàmì lórúkọ jésù kò ní dé báyìí. àmì jésù. ọjọ́ kan ṣo pẹ́lẹ́ ní sàtáàdì pàjọ́ òbúlọ́mọ ọjọ́ kan ló pa iṣẹ́ ẹ̀jẹ̀ ọjọ́ kan náà ó ṣàìsàn gbogbo nǹkan tí jóòbù ti kójọ tó ti fi àìmọ́ yọ lójú ọjọ́ kan ní sàtáàdì bàjẹ́ hmm. nítorí pé kí ó ń bà ó test yẹn mm. ṣùgbọ́n thank God for ọlọ́run àjọ́bù gba ìdáláre nítorí pé ó gba ìdáláre nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ẹgbẹ́ ọ̀kan tó ṣẹlẹ̀ ó bounce back gbogbo nǹkan tó sọnù ní ìlọ́gbọ́n méjì ó pa padà ó bẹ́ẹ̀ jẹ́ lórúkọ jésù pẹ̀lú agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ lórúkọ jésù kí ni sàtáàni ti gbà lọ́wọ́ lórúkọ jésù níbo ni sàtáàni ti dá lórúkọ jésù kí ni ibo ló gbà kọjá tí o kú pàkó lọ́wọ́ yẹn tó o bá ti ṣàmì ẹ̀jẹ̀ jésù máa dá ẹ̀ láàrin àmín jésù mo ní ẹ̀jẹ̀ jésù máa tú ẹ sí àmín ẹ̀jẹ̀ jésù máa ṣẹ́gun fún àmín ó ní aṣẹ́gun dragoni nípa ẹ̀jẹ̀ àti èrí ẹnu wa ìlàkọjá yẹn ẹ jẹ́ Jésù ó tún fún wa ní àlàáfíà àlàáfíà nínú ìwé Colossians one twenty tẹ́bá ti rí ó ní pé ó sì mú ní àárín àwa àti bàbá ó ń bẹ̀ẹ̀bẹ̀ fún àlàáfíà ẹ jẹ́ Jésù ó ṣe kí ni ó fún wa ní àlàáfíà ó ní àlàáfíà pípé ni mo fi fún yín kì í ṣe bí ayé ṣe fún ní àlàáfíà ayé yìí tó nǹkan kò ní èrèdí àlàáfíà ayé yìí ṣe kọ́tẹ́ yóò máa jókòó tì hmm. ní Jésù ní àlàáfíà. directions hmm. tó fún wa ní ìfọ̀kànbalẹ̀ hmm. pé tó wá sí rí ẹ̀jẹ̀ náà bí kò ń parọ́ jù kò eh, parọ́ sí ó ní kò ní dọ́dọ̀ eh. àlàáfíà hmm, ní àdàdàyà orílẹ̀-èdè tó bìlífù tó sí ọ̀rọ̀ lálàáfíà ẹ̀gbọ́n kan ní Amẹ́ríkà tó bá ti jí làárọ̀ wá God bless America nítorí pé wọ́n fi Ọlọ́run ṣáájú mẹ́lí kàkà wíyàdá àṣẹ jáde báyìí kí ni sátánì ti fi gbà láfíà rẹ ìyá ń wò mí bàbá tó ń wò mí ó wà nínú ìnira àti ìrora báyìí mo fọwọ́ agbára ẹnu mi ó di àṣẹ ẹ̀jẹ̀ ọdún àgùntàn mazeka kàlíà àṣẹ lára èdè lọ́sàn lórúkọ Jésù ti Násárẹ́tì gbogbo ìrora àti ìnira tó wà ní ayé rẹ pẹ̀lú agbára ẹ̀jẹ̀ lórúkọ Jésù ó yá gba ìtura. àmín Jésù. màmá tó ṣàmì ẹ̀ ó yá gba ìtura. àmín. bàbá tó ṣàmì ẹ̀ ó yá ọ̀dà mm. èèyàn kan tó sọ ibi ẹ̀jẹ̀ jésù torí àkókò wa mm. ẹ bá sọ fáwọn èèyàn next week lọ́sẹ̀ tó ń bọ̀ ni aṣẹ́gun àti adogun ni àwa jẹ́ nípa ẹ̀jẹ̀ Jésù àti aṣẹ́gun ẹni tá a pa fẹ́ lẹ́sẹ̀ síbẹ̀ ó wà ó ń jọba àwa ti ju aṣẹ́gun lọ kò sí ìwọ méjì ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ni Jésù ti ṣe ìràpadà fún wa ẹ̀ nílò wípé ẹ̀yin náà rí ìmísí torí pé nílé agbódo lónìí ìmísí pọ̀ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ó fún wa ní àlàáfíà ó tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ fún wa ó tú wa sílẹ̀ àǹfààní pọ̀ fún nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn tí mo náà bá ti gbà èmi ti gbà èmi má wàá gbàgbé láti bá bàbá wa pàdé ní ilé ìjọsìn wọn lẹ́yìn náà bá fẹ́ darapọ̀ mọ́ wọn hmm. àdírẹ́sì ẹ̀ ó lọ lójú ẹ̀rọ amóhùnmáwòrán. nọmba twenty six the evangel faith mission ayelo tó bá ti dé toll gate ó gbé ọ̀kadà láti ibẹ̀ kó ló ń lọ sí múrẹ́ ní àká nọmba twenty six ayelo the evangel faith mission darapọ̀ mọ́ wa ìpàdé kan ń bọ̀ ní on the twenty two ọ̀sẹ̀ tá a wà yìí sátọ̀dé gangan ni sátọ̀dé on the twenty six eh, twenty two twenty two ó máa bẹ̀rẹ̀ láti eight to two six hours with God ni. wákàtí mẹ́fà pẹ̀lú ọlọ́run. wàá wo tó o bá ti débi o máa rẹ gbogbo àwọn tó ń kọjú bó everybody kò ń ṣàwàlà ṣe ọlọ́run ló ṣe kó o wá wàá rí testimony wàá rí àgbà ọlọ́run àárín èèyàn kan ṣe testimony ó ní pé òun ti ẹrù bóun lè wọ bùtíìkì láyé òun olóhùn wá di ẹni tó ń wọ bùtíìkì ní òfin bàjẹ́ nígbà tó fẹ́ wá tọ́jú gbogbo ṣáìtì ẹ̀ ó ti yá lọ́rùn ṣùgbọ́n lẹ́yìn ó dẹni tó ń wọ bùtíìkì olóhùn múra aṣọ seventy eighty thousand lẹ́ẹ̀kan náà. Eh, bàbá wa ìwọ lè rí kàn. bàbá wa ìwọ lè rí kàn èmi náà lè rí kàn ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá wa ìwọ náà nílò wòlíì láti tọ́ sọ́nà ní ìgbani. onílò àdúrà onílò àdúrà onílò wòlíì láti ìgbani níyànjú látẹnu wòlíì six zero seven one zero four o oh eight o oh three three six zero seven one zero four. kò ní jù báyìí lọ lórí wákàtí ọ̀rọ̀ àṣẹ pẹ̀lú bàbá wa ìránṣẹ́ ọlọ́run wa láàyè evangelist Israel olùwàṣẹ́yìn akínwándé ẹ tún bá wa pàdé ní dédé àkókò tẹ bá wa pàdé yìí ní aago márùn-ún àbọ̀ ní iléeṣẹ́ Kaftan television yorùbá ìmísí asọ̀kalẹ̀ lágbára ọlọ́run yétúndé adéyẹmọ lórúkọ tèmi ire o lẹ́yìn olúwa God bless you. ọ̀rẹ́ wa gba tú sílẹ̀ lọ́wọ́ ogun ayé wákàtí ọ̀rọ̀ àṣẹ abá ogun ayé ẹ̀ wíjọ evangelist Israel olúwa ṣeun akínwáńdé lọ́lọ́run ń lò lórí wákàtí ọ̀rọ̀ àṣẹ ní Kaftan television yorùbá channel one three two gbogbo ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ látagogo mẹ́rin àbọ̀ ọ̀rọ̀ àjáde àṣẹ àtẹ̀lé ọ̀rẹ́ wá gba tú sílẹ̀ ọ̀rẹ́ wá gba tú sílẹ̀ gbogbo ogun ọjọ́ pípẹ́ lọ́wọ́ ogun ayé lolúwa ṣẹ́gun ọ̀rọ̀ àṣẹ. pẹ̀lú bàbá ọ̀rọ̀ àṣẹ.